Thank you. ẹja ṣe seven yẹn náà ẹ kò sí wàhálà I'll get back to you okay. Boss. Yeah. Before you ring me, do you order cesarean, sir? Mm. Ah, ah. <laughs> Fire. five million naira ni o. Ah, ah. ok kò sí wàhálà mi ò ṣe problem alright. You can go. I'll see you outside. sáré dé àwọn ibì kan nísìn mo dẹ̀ fẹ́ rò púpọ̀ no lè dé gbogbo ibi tá a fẹ́ dé. let's go let's go let's go let's go let's go. hey guys am I worried stay home. yeah yeah move it. ó the lè mọ́ sí Eh? tẹ̀tẹ̀ sí wọ́n lè má fèrò púpọ̀ níbi tí wọ́n lọ. wọn fèrò púpọ̀ ni kí n má tẹ̀lé wọn àbí. Ah, ah, sọmọ bí akọ̀ńlá kan wà bí tó ń lọ yẹn tó máa jẹ́ bẹ́ẹ̀ ni ah, kí ni kò tó ń sọ lẹ́nu yín náà. ṣáà tẹ̀kẹ̀ yìí. o kò sọ̀rọ̀ nǹkan tó ń sọ yẹn jàre wọn fèrò púpọ̀ wá o ó ga o ga gan. ó yà kọ ten thousand five hundred. fúnkẹ́ tó ní. àníkù kọ́ná tó bá kọ́ tó máa ṣàlàyé nǹkan tó jẹ́ fún ẹ tó bá ṣetán kó rò pọ̀ gbogbo ẹ̀ jẹ́ ninety five thousand five hundred. ninety five thousand five hundred. bẹ́ẹ̀ni. hundred. ọmọ máa ṣe wọn àyà mi padà wà gbowó wà gbowó wà gbowó wà gbowó ẹ dàpọ̀ ṣé kò ṣe kó ti wá. ìyẹn ta ni. ẹ má bínú jẹ sí jẹ́ kó béèrè kí ló kó ti wá àbújá lọ. ẹ wù ẹ jẹ́ kó ayé kẹlẹ́ ọjọ́ òkú ìdá ilé ẹ̀kẹ́ ṣe máa bọ̀ àwọn onírànù ó jẹ́ àṣẹ ń tàǹtì jàre. brataju, brataji gbogbo ilé ìta ìṣe bíi èmi ò rí sí o ó ti sú èmi o ó dàbí bá ń waste time ara wa ni téèyàn bá lóun ń bọ̀ wípé ká dúró dòun over two hours láti wà ń bí a ò dẹ̀ rí kí ló dé tá a bá lówó lọ́wọ́ á lẹ́jẹ̀ lọ́rùn. àá ah, ah, ah, bámidélé kí ni ṣe sùúrù ṣe sùúrù ẹ wo èmi á máa lọ o èmi á máa lọ o. tó o máa lọ tó máa lọ ta ló bá wú má má má tẹ̀lé ẹ tẹ̀lé ọjà ìṣẹ̀lẹ̀ má tẹ̀lé ẹdúgbò ẹ̀mọ́ òfé kan ṣe. ẹ orí ẹni wọ́wọ́ ẹ̀yin ẹni túnṣọ àbí ẹ̀yin ọmọ ojú ọ̀rọ̀ lórí gbogbo ẹ̀ ọmọ ojú ọ̀rọ̀ lórí yìí. ọmọ ọjọ́ ọ̀rọ̀ ọ̀dẹ̀ òponu tó sọ nísìn ọmọ ọ̀dẹ̀ òponu tó sọ. èmi sọ̀rọ̀ ọ̀dẹ̀ òponu tó sọ. bọ́tàdù bọ́tàdù bọ́tàdù bọ́tàdù bọ́tàdù ó lè pàdé. pa disc kẹ kó sì kúrò fún mi. wà á kí ló ń ṣe ẹ bá àgbàlagbà ń bá sọ̀rọ̀. star CSO ah, ah. what's happening. sir à ń polówó sọ̀rọ̀ ìwọ́n ṣe dáadáa ta ni ẹ ah, ṣé wọ́n lólówó ni ẹ lówó. one of you should come down here. peter kò jalọ alùpàá kílẹ̀ ẹ̀bà mi àgbàlagbà drag man. ẹ wo ẹ̀yin ẹkọ jáde bàbá tí òṣèlú lásán bàbá yẹn ti wọlé ẹ̀yin máa jókòó sínú ilẹ̀ wọn lọ́mọ àwọn àǹtà máa tẹ̀ka a máa sọ fáwọn èèyàn wọn kò máa sọ fún inú ta inú ilé tẹwà pé ẹ ti wọlé nìyẹn ọ̀rẹ́ àtàǹbà mi ti black man. àwa òkè bàmí ọlọ́run àbẹ́tẹ̀ ńlá ni ibi tá a máa ń wà rẹ̀ ibi tẹ́tí máa ń mú fún wa náà lélẹ̀ yìí òye wọn ni ò rí sí i fàgbàlagbà là ń bá sọ̀rọ̀ yẹn ìwọ máa ẹni tó máa ṣe báyìí fún. ẹ fi hàn fàgbàlagbà ìlú ìpà ìtúlẹ̀ ìtúlẹ̀ olórí bóyá ọ̀yà ẹja ògbómọ̀tò dúró ọmọ ẹtí ọ̀nà ẹ̀yà lọ gbọ́dọ̀ lọ tán kẹtẹ sílẹ̀ ọ̀pá àgbàlagbà jẹ́jẹ́ àrà ọ̀sìn ìfẹ́tẹ́ mi sọ ọ̀rọ̀ wọn fa ìlú ẹ̀wọ̀n kan sí ibi tá a kọ màálù sí la máa ṣe ń ògùnfẹ́ méjì la máa rà tá a lè ra màálù. ó ti dé bàbá ò jókòó ẹ ṣe àbàdà ah, tájù ẹ máa bọ́ bí. ẹ èmi kẹ láì tẹnu ìwọ lọ́dọ̀ bá tó. ẹ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín bó tiẹ̀ jẹ́ pé a ní lè pẹ́ ń bí lónìí nítorí wípé a ní àwọn ibì kan tá a sì fẹ́ dé àwọn Yorùbá bọ̀ wọ́n ní wípé ogún ọmọdé kò lè ṣeré fún ogún ọdún àmọ́ èmi ò wá gbà bẹ́ẹ̀ o mm-hmm. torí ẹ̀ ni mo ṣe wà bí lónìí torí pé kí ni torí pé mo ka gbogbo yín sí ni bẹ́ẹ̀ àmọ́ màá wá jọ yín lójú kí n tó kúrò nílé ni o màá make sure pé mo fún yín ní five hundred thousand. màá ní ọ̀kan àwọn àti ẹ̀jì ẹ̀ màá ní màá ní ló bá kí ni. kí ló fẹ́ sọ ah, ẹjọ́ sọ̀rọ̀ ẹjọ́ sọ̀rọ̀ ẹjọ́ sọ̀rọ̀ ẹjọ́ sọ̀rọ̀ ọ̀nà sọ̀rọ̀ sọ̀rọ̀. àfọlábí ó bàjẹ́ ó dé jọra ẹ lójú ah! kí ló dé tó o bá lówó lọ́wọ́ ńkọ́ kó o tó débí ni mo ti sọ pé o lówó lọ́wọ́ àmọ́ àwa náà lẹ́jẹ̀ lọ́rùn ìgbà tó kọ́kọ́ ní o máa kọ́kọ́ bẹ̀ wá ní wà kọ́kọ́ ní ká má bínú dípò dá wa dúró ohun tó máa sọ fún wa nìyẹn a kí ló ṣẹlẹ̀ gbogbo owó tó ń fún ẹ fún ọ ní five hundred thousand naira ẹ̀hẹ́ wọ́n fẹ́ ṣe nǹkan bí èrò ló máa kúnlẹ̀ pátápátá tí wọ́n máa kó kọ̀ mí wá pé fifteen thousand kọ̀ mí àbúrò àwọn bọ̀dá ìkọ́ wọ́n lè fún mi seven five ṣé mo fẹ́ bínú ni ṣé màá bínú ni wọ́ rántí àtẹ̀yìnwá o kó o rántí ìgbà tí gírì máa ń gbé nígbà tó kéré. sọ̀rọ̀ pé mi ní òráyè tọ́ yín alájàpá ni wọ́n tí màmá tèmi tó máa ń gba etí yín àmọ́kọ ẹja wò ni àgbà etí ẹ̀ máa ma ni ẹ màmá tèmi ló gbé káàkiri o ọ̀dọ̀ ya tèmi òun wọ́n máa ń gbé yín wá ibẹ̀ náà máa ń rọ epo sí ẹ lẹ́nu tó bá pé tèmi ò sí òbá máa wà báyìí nígbà tí ó rántí ọjọ́ tó gbá bọ́ọ̀lù tó gbàlú tó gbàlú ẹ̀ bàbá fẹ́ jẹ àìmọye kan wọ́n ti ṣe fún bàbá kéré o ó wá davis ó bẹ̀rẹ̀ sí ní dá wa dúró èmi ò fẹ́ máa gba yín létí o wo fẹ́mi ní owó gangan owó tó tówó ni kò fún mi máa fún mi lówó rádaràda máa pé fifteen thousand ìgbà wo la máa tún rí ẹ. ṣé mo ní kí ẹ bá yẹn sọ agídí ni mo rò mo rò mo rò pé yẹ kó ṣeré yẹ dá mo sáfẹ́ tó àga owó aláàjì máa gbé bẹ́ẹ̀. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe gan mo gbọ́ nǹkan tó sọ náà ni mo gbọ́ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé owó níná ó gba ọpọlọ ríro wọ́n dẹ̀ máa ń sọ òwe kan wípé olówó kan láàrin òtòṣì mẹ́fà òtòṣì lòun náà kò ní dà délébẹ̀rù afọlábí kò ní yẹ wá délé kí ni mo gbélé ṣé èmi wà lọ́wọ́ láàrin àwọn olóṣì ṣé mo wà láàrin àwọn olóṣì àbí àbúrò fúnfún ni ìdúró tẹ̀lé abẹ́ ṣẹlẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ọmọ òsì sọ̀rọ̀ ìwọ sọ̀rọ̀ ìwọ sọ̀rọ̀ ìwọ sọ̀rọ̀ ìwọ wà mí lórí ní ọmọkùnrin ìbámu tí o fún wa ní ìgbàgbọ́ sọ̀rọ̀ ntí lọ́wọ́ jẹ́ ọ ntí lọ́wọ́ jẹ́ ọ wà ní. ṣé nítorí mọ̀ pọ́n ilé ṣé nítorí mọ̀ pọ́n ilé àwọn ọmọ rẹ̀ máa ń bá a ń bá a ń bá a ń bá a ń bá a ń bá délé irú ohun olóṣù tó nà gbọrọ sí pálọ̀ báyìí. àfọlábí kò lè dáa fún ẹ àfọlábí kò lè yẹ. ta ló ń jà àfọlábí kí ló ṣẹlẹ̀ kí ló ṣe é. jọ̀nà ṣé bí mo ṣe wà yìí sọ́lọ́sì ni kí ló ṣẹlẹ̀. pẹ̀lú bí wọ́n ṣe ń rìn ṣé possibility wà pé mi ò lè wà ókè mọ́ ni. wo délé nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ni kò sọ gbogbo questions tó ń bí mi nìyẹn understand. ẹ bọ̀ tèmi ń béèrè béèrè lọ́wọ́ ẹ ni o ìkejì ni pé tí wọ́n bá sọ wípé olówó kan láàrin olóṣì mẹ́fà kí ló ń tẹ̀ láti sọ. kí ló ṣẹlẹ̀. ìwọ ni kò dá mi lóhùn dá mi lóhùn question ni. kódà ah. bóyá eh, èèyàn kan wà láàrin ẹbí tó jẹ́ òun ni breadwinner family yẹn tó ń fáwọn ẹbí ẹ̀ lówó every time if he keeps giving them tí wọn ò dẹ̀ ṣiṣẹ́ tó jẹ́ òun ń fún un tó bá yẹ òun náà máa go bankrupt tó máa poor bìtì òun máa dolóṣì. ó máa dolóṣì bí àwọn ẹgbẹ́ yẹn eh. Eh, èmi wá jẹ́ bí olóṣì tí àfọlábí ń sọ fún èmi wípé olówó kan láàrin olóṣì mẹ́fà so èmi ló lóṣì. délé wo everybody mọ̀ pé òkè ṣòro ṣe ó ṣáà kò ń ṣe pé báyìí lórí tẹ́lẹ̀ náà. gbogbo nǹkan gbogbo nǹkan tí màá ṣe láti fi pe àwọn fámílì àfọlábí ní olùsí ni màá wà ah. hmm. kò sí wàhálà gbogbo nǹkan ni mo sọ. mi kí ni àti kí ni àti sọ. mo mi kò sí nǹkan tí mi ò lè ṣe láti pe ẹbí àfọlábí ní olùsí kò sí. délé délé. bí délé. ó ti bẹ̀rẹ̀ o fẹ́ kó mi lẹ́mìí sókè àbí ṣòmùkẹ́ ṣọ́ọ̀pù ni mo ti ń bọ̀ látàárọ̀ kó lè dáná ni mo bá lọ nípa tó ti ń ṣe tọ́lọ́hún dẹ̀ ní bó ṣe fẹ́ rí sí ni a dẹ̀ ti gbà bẹ́ẹ̀ yẹn tó bá tún yá tún yí padà sí dáadáa bó ṣe wà tẹ́lẹ̀ náà so kí wàá ní wàhálà ẹ̀. owó òfin ẹlẹ o tó ń bí mi nú gangan nìyẹn o tó ń bí mi nú nìyẹn mo mọ̀ kó lọ sí ṣọ́ọ̀bù láàárọ̀ nígbà tí mo sọ fẹ́ pé mo lọ sí club yẹn ibẹ̀ ló ti yẹ̀yẹ́ mi àárín àwọn èèyàn o ló ti yẹ̀yẹ́ mi wọ́n bí must I depend on you. Ah! ẹ fi ẹlẹ o má tọ̀ mi o kò sígbà tó bá depend lé mi o o ti wà ókè tẹ́lẹ̀ ká tó mọ́ra wa ó ti yẹ ń sìn bí n bá ní tó náà mo mọ iye tó pọ̀ tó lọ́run tòbí sí bọ̀ lọ́wọ́ yìí o lọ́wọ́ lọ́wọ́ yìí o à wá mo lè jókòó rẹ̀. délé ṣọ́ ara ẹ̀ ṣọ́ ara ẹ̀ má fi gọ̀gọ̀ fa nǹkan tápá ẹ̀ ò ká o. èmi fọwọ́ mi má fi gọ̀gọ̀ fa nǹkan tápá ẹ̀ ò ká mi ìfẹ́ wà lá o. kí ló ń jẹ́ gọ̀ǹgọ̀ kí ló ń jẹ́ tápá. mi ìfẹ́ wà lá o ṣọ́ ara o fún mi nísìnyí o. ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ó dáa. mo ń gbọ́ èmi fẹ́ wà lá mo ń gbọ́ èmi fẹ́ wà lá Afọlábí kò ní yẹ ah wà á rí ìran wò ẹ́ wà á rí ìran wò kò sí wàhálà èmi olówó kan láàrin olóṣì ó lanu ọmọ tó jẹ́ pé nígbà tó wà kékeré gírí ní ó ń jí mi lówó àbí. rárá mà mi ìṣòlè mà mi jalè mà mi jí kankan mo kàn clean bíbá ẹni mà. gbẹ́ni ló ṣe sọ̀hún ṣó ti rí tó wáyé kó ń jalè ni hmm? nínú ilé kan tàwa yìí ẹ máa ti ká ẹ máa dẹ̀ ti lé ẹ dànù torí mi ò fẹ́. Ah, My baby. How are you? Welcome back. <laughs> um, ah, ah. Baby. Kí ló ń ṣe ń bí báyìí? Ó wá clean ni. Hmm. ọkọ mi hmm? olówó orí tèmi nìkan alẹ́ ló bọ̀dẹ̀ mo máa rí aláàtúwọ̀ kan ní orí fóònù hmm. ṣé o fẹ́ jẹ́ kí n bẹ̀rẹ̀ nǹkan ni àbí kí ni kí n fi ṣe. rárá o mo fún ẹ ní. o fún mi. bẹ́ẹ̀ni. ládùúrú owó tuntun yẹn ah, ah pọ̀ jù fún ẹ náà. Ah, <laughs> for me. you're welcome blessing for me. ṣé o my rest today ni àbí sáré sọ pé mo fẹ́ sọ fún ẹ. Mm. Ah, já sọ why not. bébè mm? ó ti ń ná owó jù bẹ́ẹ̀ ni lẹ́nu ẹ̀ ní tá a wà yìí mm. èèyàn méjì sí mẹ́ta ó sì pè mí wípé kí báwọn dúpẹ́ lọ́wọ́ ẹ o pòore tó ṣe fáwọn bébì mo dẹ̀ mọ̀ ẹ́ ò kí ń ṣe nǹkan kékeré please ọlọ́run jẹ́ ká ṣoore ṣe o. my dear ah ah baby mm. jẹ́ ká ṣe é jẹ́ à ṣe é ṣé o mọ̀ bóyá oore tí mò ń ṣe lọ́tún lọ́sì ó ń jẹ́ kí ire máa wọlé tọ̀ wá wá lójoojúmọ́. but i need to. baby ṣe ìgbọ́ǹkan tí mo fẹ́ sọ délẹ̀ ká má máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni. Hmm? ok ṣé o máa lọ wẹ̀ ní báyìí àbí o ti fẹ́ jẹun. kí bẹ́ẹ̀ sẹ́ẹ̀ tẹ̀lé. for now mo ń ṣe fún náà àmọ́ tó bá fẹ́ kí n jẹ́ nísìn no problem. ok jẹ́ kí n lọ sẹ́ẹ̀ dání fún. all yeah. thank you. bámidélé agbóhùn. bàbá agbóhùn. bámidélé agbóhùn. etí mi ò di mò ń gbọ́ béèyàn bá nà gògò sí ohun táwọn rè tó tó bá jálù lórí a ó léwu lọ́nà wo lọ́nà tó pọ̀ ni lágboolé agbóhùn ọmọ agbóhùn kankan gbọ́dọ̀ hùwà ìbàjẹ́. ẹjọ ìwà rádáadáa wo ni mo ti wá ń wò ó sìn ṣé wà bàjẹ́ ni mo wù wípé kẹ́ ẹ bá mi yí gbà padà tá a dẹ̀ ní gbogbo ẹ̀ nínú agboolé wa ìwà bàjẹ́ ni mo wù tí màá páàkì mọ́tò síbí nígbà kan tó jẹ́ pé tí n bá lọ tí mo kàn wá kí yín máa fún yín thirty thousand thirty five thousand màá tún há owó fáwọn ọmọ tó wà lé mi ò dé láǹfààní àti ní mọ́ five thousand sí lákàntì mi mọ́ ìwà àbàjẹ́ nìyẹn wò ni pé mo wá síbí. sáàjẹ́ kémi sọ fún ọ wọ́n fẹ́ kọ́ mọ̀ pé kò sí ohun tọ́lọ́hún ò lè ṣe o àmọ́ ohun tọ́lọ́hún ò ní í ṣe lọ́pọ̀ ju yìí tí ó ṣe lọ. a ò sì yé mi. wàá gbọ́ ìgbà mẹ́ta nígbà ìdálẹ́ ayé o ìgbà àárọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́. ìgbà wo ni tọ̀dọ̀ mi pẹ̀lú tẹ̀rí ìgbà wo ni tọ̀dọ̀ tèmi torí àárọ̀ ó ti lọ oorun ọ̀sán òun ló bẹ̀rẹ̀ sí ní tajú díẹ̀díẹ̀ tó ń wálẹ̀ yìí ìgbà wà ní tọ̀dọ̀ mi o mi ì mọ́ o lọ́sàn-án mi rè o mo ní yìí mo ti kọjá four thirty ẹ jọ ìgbà wo tọ̀dọ̀ mi gan. èmi ò mọ o. káì káì káì háàsì. my handsome husband. Ọmọ ńlá, ọmọ iyì, ọmọ sáré wá kó wá dore, ọmọ bẹ̀yìn wò kó wá gbáyé. O tó, o my beautiful wife. Yes, you say that again. Gbogbo Kiki, àti sísá yìí, ọmọ kò máa nídìí. Bẹ́ẹ̀ni, àìtí mi ò bá sẹ́yìn ta ló tún hein? sà ẹ́. ọkọ mi mo notice pé lẹ́nu ọjọ́ aí, o ó ti ń é bí ẹ̀ẹ̀mẹ́ta kan tó white white ló máa ń ele wàá tún white sí àti wípé àwọn ọmọ tí ẹjọ máa ń múra fúnra yín owó wọn bẹ́ẹ̀ múra mọ́ ni. lóòótọ́ ni ó ṣe pé wọ́n múra fún mi nìkan ibi tí mò ń lọ yìí èmi nìkan ni mo dá lọ. dá lọ. bẹ́ẹ̀ni. wáyé ǹjẹ́ o rántí pé mo sọ fún ẹ nípa oyè tí kábíyèsí fẹ́ fi mí jẹ uh-huh. tó jẹ́ oyè amúlùtò kábíyèsí sọ fún mi pé gbogbo nǹkan mi gbọ́dọ̀ máa jẹ́ nǹkan àṣírí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣó wá rí ti aṣọ tó sọ kábíyèsí náà ló sọ fún mi pé gbogbo ìgbà gẹ́gẹ́ bí amúlùtò nǹkan mi gbọ́dọ̀ máa jẹ́ mímọ́ mímọ́ mímọ́. tó ọkọ mi ká dé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o bàbá amúlùtò. Hmm ṣé ẹ lè bẹ́ mi bọ agbádá tó wà lọ́rọ̀ mi nítorí oúnjẹ tí mo ṣe sí dáìnì kò gbọdọ̀ waste dànù. I love you so much. I love you much more. oh my. èmi àti chief ń jáde nísìnyí ọmọ àdẹ̀lò tó wọ́n na wà ń bẹ̀ yẹn èmi máa sáré wá chẹ́ẹ̀kì tí bá ti kú òun a máa padà lọ bá chief. CSO CSO yeah. boss is ready. okay màá pè yín padà last call. good morning how are you. good day sir. how are you. Uh, Mike excuse me um, èmi nìkan ni mò ń dá lọ síbi tí ó yẹ ká jọ lọ so I'll be going on. yes sir. thank you. okay, okay guys. no no no CSO. Yeah, yes sir don't worry I'm nìkan ni mò ń dá lọ. i'm going alone. Oh, sir should we follow you with the other car. no i'm going alone. Hmm. Guys, go back to your duty. káàsán bọ́ládélé ẹ káàsán ẹ kújọ́ mẹ́ta ṣé kò sí. dáàdi ẹ ní ọ̀rọ̀ mi ò lè yanjú. ọ̀rọ̀ yóò lè yanjú bíi ti báwo. Ah, ìwọ náà kì í ṣọmọdé náà àwọn ṣáà ní gbogbo ẹ̀ ṣeré tí n bá wá sọ́dọ̀ yìí ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáà mo mú yín má ṣe tí mo yín ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo ṣe wà ní mo lè bá wọn sọ wọn lọ́rọ̀ mi ò lè yanjú kí ni o ṣe ṣe kí ni o ṣe tún ṣe kí ni o ṣe ṣe a ní gbogbo ẹ̀ lé wa kò ṣe pàṣẹ máa lọ síbì kan lọ́ra kan bomi lásán fún mi o ti débẹ̀ ẹ kán wò mí lásán kán ṣẹ́jú mọ́ mi ó ti débẹ̀ kán kán mi kò lásán ó ti débẹ̀ wọ́n dẹ̀ ní mi ọ̀rọ̀ mi ò lè yanjú kò yé mi. ọ̀rọ̀ yín ti yé mi àmọ́ bá mi ò lè ṣiṣẹ́ tẹ wá gbé fún wọn yìí àwọn babaláwo tó gbójú gbóyà tán mọṣẹ́ dáadáa ló lè ṣe gbogbo nǹkan tẹ́ wá ṣe yìí bá mi lè ṣe lè yìí wọn lè ṣe. Ah, ọ̀gá o ọ̀gá o kí ló ń ṣe báyìí wọ́n ṣàǹṣe tẹlòmíì wọ́n ṣàǹṣe tẹlòmíì kí ni wọ́n á ṣe báyìí tó lọ lọ. Ah. ṣé ẹ lè rìn ṣá. mi ò ṣe ní rìn tó bá jẹ́ lórí ọ̀rọ̀ ayé mi. tẹ́ bá sọ pé ẹ lè rìn ah. ṣé mo amú kankan. mo mọ amú kankan round about amúkọ́kọ́ yẹn ọ̀nà kan lọ sí ọ̀nà ìrèrúwà ọ̀nà kan lọ sí ọ̀nà onúgbó báyìí ṣe rí ọ̀nà tó lọ sínú igbó yẹn ọ̀nà ilẹ̀ máa tọ̀ lọ straight down. kí wọ́n gbó lọ. rárá mi ní kẹ́ wọ́n gbó lọ ọ̀nà wà ń bẹ̀ ẹ máa rìn lọ straight down tẹ́ bá ti dé last bus stop ibi igbó yẹn ìyẹn béèrè bàbá ọláfífàjìyọ. ǹgbọ́. bàbá ọláfífàjìyọ. ọláfífàjìyọ. bẹ́ẹ̀ ni. ṣé dáàdi ẹ mọ̀. wọ́n mọ̀ wọ́n mọ̀ dáadáa àmọ́ ẹ jù ẹ má sọ fún bàá mi pé èmi mo ju ibẹ̀ fún yín. Hmm. Hmm. ibẹ̀ ni ẹ ti lè rójútùú sí ọ̀rọ̀ ayé yìí ibẹ̀ lẹ ti lè rí ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ṣe lè ṣoríire. ṣé wọ́n ṣáà ń lọ sí skul ṣá. bẹ́ẹ̀ ni mo lọ skul. kò má dẹ̀ lọ mọ oògùn ju ìwé ẹ̀ lọ ni mo ṣe ń sọ bẹ́ẹ̀ o. Hmm, mo lọ skul. mo fi mọ gbogbo àwọn nǹkan tó ń sọ yìí. sùwàlà mo ti gbọ́ ẹ̀. ó dàbọ̀. máa mọ nǹkan ó máa mọ nǹkan jẹ́ kí n kàrọ̀ ọmọ ẹ̀kún o ọmọ tó ti ẹ̀bí sínú ẹbí ọ̀la fífa jíyọ̀ ọ̀la fífa jíyọ̀ ah làwọn kankan. kò sí wàhálà bá mi ẹni bá ti ní ká dìbò fún náà la máa dìbò fún filẹ̀ bá mi ẹ ẹ bàbá máa pè ń padà máa pè ń padà ẹ jẹ́ kí n pè ń padà ẹ jẹ́ kí n pè ń padà bàbá máa pè ń padà filẹ̀ lùdú ọ̀tà filẹ̀ olówó tó fowó ṣàánú bá mi ọ̀tà ẹ èmi ni èmi ni mo rí yín filẹ̀ bàbá ẹ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹ̀kọ́ sa aláyé èmi ni mò ń fẹ́ ẹ wọ bàbá filẹ̀ ah kí ló kí ló ṣẹlẹ̀ jẹjẹ bàbá. kí ló ṣe bàbá. ọmọ kò yé mi o ah, ah. bàbá ò ṣe. ọmọ yẹn ń bá sọ̀rọ̀ ó kàn sí ẹ̀ ṣe papapapa ó dẹ̀ ó kàn lọ kò tiẹ̀ dáhùn rárá. Oh! wáyé ló ń ṣe ẹ kí ló tẹ̀ ń ṣe yamayama báyìí ṣé gbogbo ìgbà lówó máa ń lówó ni bọ́tọ̀ ah. tí máa ń fún wa ń kọ́ kí lè rí ṣe sí yẹn bọ̀bọ̀ báwo níbi tẹ́ lọ́jọ́. kò sí bẹ́ẹ̀ o. kò o. Eh, eh, èyí fẹ́ rí bákan nìyẹn. fẹ́ rí bákan nìyẹn kò sí wàhálà kò sí ọ̀la ọ̀la rí bákan náà ó lè máa dà bọ̀ yẹn tó ya wèrè tí ò fún yín. Gbàdàmọ́sí it's over five minutes that I have been waiting for you. Eh? má jẹ́ kó ju three minutes yẹn lọ okay. wọ́n rán mi sí yín ni. láti bo. àní wọ́n rán mi sí yín ẹgbà. ta ló rán yín sí mi. ẹgbà mi ò ní táìmù mo pàtíkà mi sílẹ̀. gbàdámọ́sí ni mò ń dúró dè bí. ó lè jáwọ́ náà náà rán mi ẹgbà mi ò ní táìmù. <laughs> ee eh, but ara kò kò mà dúró kí ló wá wà mí. dollars. tí gbàdàmọ́ sí ló wá ní kán gbé owó fún mi ni. Eh, hello gbàdàmọ́ sí ṣe ìwọ ló ní kán gbé nǹkan fún mi ìwọ ló rọ́yàn sí mi ìwọ kọ́ ìwọ kọ́ ok má wọrí nǹpa nǹkan tẹ́ ní ẹ fún mi. ẹ o that means pé tá a bá ríra lé ní a máa ríra létà ok o ok okay okay okay okay dollars dollars. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ilé bàbá Ọláfífájiyọ̀ òun ni mò ń lọ. ẹ gbà báyìí ẹ má yà sọ́tún ẹ má yà sósì ẹ ṣáà máa lọ ṣáá. ọlọmọdé ń lọ ṣá o ọlọmọdé ń rogun à ń lọ ṣá o ọlọmọdé ń lọ ṣá ìwọ tó nìyẹn. àti wípé kí ló dé tó fi jẹ́ ìdílé fẹ́ lọ síbẹ̀. ẹ wá ṣé ìwọ wà nù tí n bá lọ lé nìyí torí bẹ́ẹ̀ ṣe ń ṣe náà yé mi àbí. ó dàbọ̀. síbí kó o ṣòfò. Oh, oh, oh, oh. Hey. obi kí ló ṣẹlẹ̀ ẹyin orí kan tó ṣẹlẹ̀ ni. ìkọkàn ìkọkàn yẹn ló fi ń sáré. mo rí bẹ́ẹ̀ ṣe ń sáré òun ló jẹ́ kí mi náà máa sáré. orí mi tí mo sáré kan tó ń lé mi pọ̀ gan ṣe nínú bùtà wáyé ó wà very very very very dangerous wọ́n tẹ̀lé sọ fún mi láti head office mi ò believe ẹ believe pé nínú gbóyè mo rí fresh body òkú tó jẹ́ pé kò tí ìgbà tó kú rárá ẹ̀jẹ̀ ń yọ ní etí ẹ̀ ó ń yọ ní mú ó ń yọ ní gbogbo ara ojú the funny part ni pé gbogbo ìkànnà mẹ́wẹ́wà báyìí àti tẹsẹ̀ ẹ̀jẹ̀ wọn yọ ṣù ṣù ṣù. gbogbo ìkànnà lè jẹ. I swear to God. kí ni a máa ṣe báyìí. tá a máa ṣe tá a máa ṣe ó ti ṣẹlẹ̀ ni pé màá lọ sínú mọ́tò sí ẹ̀yin máa dúró bíbá yẹ ẹ máa dúró bíbá this is one tó bá dé four o'clock màá padà wá báyìí mo lọ sínú mọ́tò máa jáde ẹ jẹ́ kí n báyìí báyìí four o'clock ok ṣe ti gbọ́. ọ̀gá gbogbo equipment ló wà ń bẹ́ẹ̀ a rẹ̀ lè fi equipment lẹ̀ lọ. equipment èmi mo bá yín kó dé bíbá you are stupid. ọ̀gá. Okay. ọ̀kàrẹ́. alálàkẹ́ alálàkẹ́ alálàkẹ́ jẹ́ ń ráyé gbé. ọ̀kàrẹ́. alálàkẹ́ alálàkẹ́ alálàkẹ́ jẹ́ ń ṣorí. máa sọ wùkẹ̀wùkẹ̀ máa sọ wùkẹ̀wùkẹ̀. alálàkẹ́ alálàkẹ́ jẹ́ ń ráyé gbé. máa wá bí ìkòtó. alálàkẹ́ ọ̀kàrẹ́ alálàkẹ́ máa kú. alálàkẹ́ jẹ́ ń ṣoríire. ọ̀kàrẹ́ alálàkẹ́ ọ̀kàrẹ́ alálàkẹ́ bó o bá ṣe ń jó sí dáadáa tára rẹ̀ ṣe mùkẹ́mùkẹ́ bẹ́ẹ̀ ni ó mọ̀ kọ̀ lówó rẹ̀ ó mọ̀ bùyàrí. ọ̀kadì ọgbọ́n mi ti ń dún orí mi ṣe ń wọ̀ ọ̀kadì ọ̀kadì alálàkẹ́ alálàkẹ́ tẹ́ ń sori rẹ̀ alálàkẹ́ orí mi ti ń wọ̀ orí mi ti ń wọ̀. Afọlábí ni mò ń bò ń gbà. Lábí ni. Afọlábí ni. So ń dá a lóhùn. Agbábí ti ń dún. Orí mi ṣe ń wọ̀. Orí orí orí ọkàlẹ ọkàlẹ kọ kọta kọta kọta kọta kọta ọkàlẹ ọkàlẹ hey ṣe alálàkẹ́ jẹun wá. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀. àṣẹ lóòótọ́ ni pé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn. àjọ́nà agùn ni jọ́ lọ́wọ́. alálàkẹ́ jẹun wá. máa kó kóta kóta kóta. alálàkẹ́ alálàkẹ́ jẹun sórí. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀. alálàkẹ́ tó bá ń jẹ́ pé gbogbo ọ̀nà téèyàn ń gbà rí láti lówó kò sí wàhálà. agbá mi ti ń dún orí mi ṣe ń wọ̀. ṣé kókó òṣèlè tó fi ń ṣakọ sí wa kò sí wàhálà àjọ bára wa lẹ́nu ẹ̀ àjọ bára wa lẹ́nu ẹ̀ o ò fẹ́ mú wa mọ̀ náà. kò kòtà kòtà kòtà kòtà kòtà kòtà orúkọ bàbá yóò orúkọ bàbá yóò ọlá ọlá ọlá. orí mi ti ń wọ̀ orí bí ṣe ń mí. alálàkẹ́ jẹ́rìn ráyé gbé. kó kó tán kó tán kó tán. alálàkẹ́ alálàkẹ́ jẹ́rìn sórí mi. ọ̀kadì ọ̀kadì alálàkẹ́ ọ̀kadì alálàkẹ́ alálàkẹ́ jẹ́rìn ráyé gbé. alálàkẹ́ ọ̀kadì alálàkẹ́. àfọlábí ah, àfọlábí fara rẹ balẹ̀ báwọn orí pé fúnra rẹ ló mélé yìí yóò sì bá ọ láàmú. àṣẹ àṣẹ bàbá àṣẹ. ṣùgbọ́n má jẹ́ ìwọ o ọgbọ́n bó o bá ti jẹ́ ìwọ. Hmm wọn sáyé rẹ nso wọn náwó rẹ nso ọkàlẹ ọkàlẹ ọkàlẹ alalakẹ tó sórí ire máa mú mú alalakẹ alalakẹ jẹnra yé mi alalakẹ ọkàlẹ ọkàlẹ alalakẹ ó sórí ire alalakẹ alalakẹ alalakẹ jẹnra yé mi alalakẹ alalakẹ alalakẹ alalakẹ jẹ́ ń ṣe oríire alálàkẹ́ alálàkẹ́ alálàkẹ́ jẹ́ ń ṣe oríire. máa bẹ̀rẹ̀ lọ. Mm, okay n kò fẹ́ kó mọ̀ pé mi ì gbàgbé ni o. you can go. What that? Is this? sir. leave, sir? You can go. Okay, sir. Bámidélé. Ìgbà tán tiẹ̀ ní Bámidélé kan béèrè mi. Mo rò pé plumber ni. Mi mọ̀ pé wọ̀ ni. Ha plumber lè mi náà. Ewu la rí gbọ́ o. Ah, kí ló máa ń rí gbọ́ lọ́dọ̀ plumber? Wọ́n máa ń tẹ̀ràn ṣe ni. Ó máa tẹ̀ràn ayé ẹ̀ ṣe ẹ̀rọ ayé ẹ̀ ti cut omi ti ń rọ́ dànù máa tún ṣe. I want to see you. Can we go outside? Joko now. Let's talk. <laughs> Afọlábí, don't let me start. Now, be over okay òkè fún let us go outside. Bámi Mm-hmm. Bámidélé mhm. ṣé o fẹ́ máa bá mi lo agídí inú ilé mi sit down and let's talk. èèyàn burúkú ni ẹ èèyàn rádaràda ni ẹ ẹni bá rí ẹ wọn á léèyàn gidi ni ẹ tó ń ha owó wọn ò mọ̀ pé tó bá ti ṣàánú fún o ti lu ẹlẹ́dàá ẹ ẹ o kọ́ ìyànjọ bíi forty tó ń ṣiṣẹ́ fún ẹnìkan àwọn adc bíi forty rí tó ń ṣiṣẹ́ fún ìwọ àti òun ẹlẹ́dàá wọ́n ògùn owó ló ṣe. Bámidélé. what is what. Bámidélé. oògùn owó ló ṣe. sọkúsọ ò lọ sọ yìí. gbọ́dọ̀ kókó dáa. olùkọ́ fẹ́ máa bá mi. sọ mọ túmọ̀ nǹkan tó sọ báyìí. kí ni mo mọ túmọ̀ nǹkan tó sọ olùkọ́ sọ fẹ́ olùkọ́ bọ orí mi ò pé ṣé mi ò rí ẹni. níbo ṣé mi ò rí ẹni. níbo mi ò rí ẹni tó ti ń jó fẹ́ wúrẹ́. ṣé mi ò rí ẹni tó ti ń jó fẹ́ wúrẹ́ ní wọ́ọ̀ àwọn èèyàn dẹ̀ rí ẹbí èèyàn gidi ṣé mi ò rí ẹni tó ti ń jó ni alálàkẹ́ alálàkẹ́ alálàkẹ́ alálàkẹ́ alálàkẹ́ dẹ́n sóríire alálàkẹ́ alálàkẹ́ alálàkẹ́ jẹ́ gbé you are mad lórí burúkú èèyàn rádaràda àṣẹ gbogbo àwọn tó bá tẹ́wọ́ gbowó lọ́wọ́ ẹ̀ ló ti báyé wọn jẹ́ ló ti lú ayé wọn nítorí tó bá dé kejì tó bá fi ọwọ́ kan ẹnu ìmá dàgbà gbó má dàgbà gbogbo ẹ̀ bàbá o bàbá o bàbá o kò ló wá dá bàbá sí i fún wa wọn mọ̀ kó lórí burúkú bàbá ni o ti fi jó báyé wọn jẹ́ handsome. Bàmídélé gbàdúrà facebook á gbé twitter á gbé instagram á gbé whatsapp á gbé kò sí social media tí ò ní gbé ìwọ fúnra rẹ i'm very sure pé wọn á ta pépà yẹn fún ẹ wàá rán yàn. bami no no no no wàá bami délé wàá bí wàá bí wàá. what. ọkùnrin ni ọkùnrin ni mí nà ọ́ pariwo sí ni má pariwo sí ta ní bá délé jọ. sọ wọlé sọ pé kí n pa ìsìn kí n má pa ìsìn ta kí n fẹ́ ṣe ní kó jẹ́ ká sọ̀rọ̀ ta ó dà lọ kí n má pa ìsìn kí n pa ìsìn ta sí la fẹ́ ṣe báyìí. fún mi ní fifty million kí ló ṣe ó kéré fifty million pọ̀ jù. ó ti pọ̀ jù. fifty million pọ̀ jù. ní kí wọ́n gbọ́ bọ̀ lẹ́nu. fifty million pọ̀ jù. fifty. náà ló bá mi ti lé ní. ládùúgbò bá tó ti ṣe ládùúgbò ẹlẹ́tẹ̀ẹ́ lẹ́tà tó ti o. bá mi ti lé fifty million ti pọ̀ jù. díìlọ̀ ló dì fifty million. ah ah, ah. ah àgbéjà wọn yẹn máa ṣoore kiri wọn ò ní mọ̀ pé èèyàn burúkú ni. ẹ bá bàdélé wa fifty million ti pọ̀ jù bọ́ máa wọrí bó ṣàfọkànbalẹ̀ máa gé bàtí máa ṣe. fọkànbalẹ̀ báwo ló ṣe fẹ́ ṣe fún mi. fọkànbalẹ̀ síbẹ̀ mi mọ̀ bẹ́ẹ̀ sọ. lọ́nà wo. máa ṣàgé bàtí ẹ̀ wàrà láti. ṣé o lákà nọ́mbà mi àbúrò ìlélẹ́ yìí ṣé mo jẹ́ wúrẹ́ ni. ṣé mo jẹ́ tó ń do fún tó ní máa rà láti. alákẹ́ ló máa sọ fún kó máa rà láti kò ní ó bọ̀ kó gọ̀. ó gọ̀ fún mi ní fóònù ẹ kébi fi nọ́mbà mi àtàkà nọ́mbà mi kì í fi síbẹ̀ fún mi fóònù ẹ ní kọ́ lọ́ mú wá àwọn èèyàn burúkú èèyàn òṣì a máa bá ìyá àwọn èèyàn jẹ́ kiri ọ̀rẹ́ kò ṣe gùn tó yìí ọlọ́run tí o fi wú rẹ̀ mo ra nù òṣì mo ti dá nọ́mbà ẹ̀ ti jù sí òun nìyẹn mo ti rí time màá lọ sí ibẹ̀ mo ń charge fóònù mi lé ní kọ́pọ̀lọ́ mi tó sọjí gbà óre àká nọ́mbà mi wà bẹ́ẹ̀ tó bá bíyà ẹ̀dá má jẹ́ kó wọ̀ bẹ́ẹ̀ wàá ríran wò wàá rà fúnra rẹ̀ wọ́n á gbé síwájú ẹ̀ báyìí wọ́n á kà sí lálàkẹ́. òkú dání látòru àná dẹ̀dárọ̀ yìí <laughs> a máa gbádùn mi o <laughs> bóbó yà gbádùn mi. Ah! Délé Délé kí ni kí ló ń lọ tó ń bọ̀ bí ilẹ̀kẹ̀ ni. kí ló wá ṣẹlẹ̀ tó fà ń pè mí pa bẹ́ẹ̀ ni pé mo ti fẹ́ kú mo ti dákú ni tó pè mí déédéédéédéédéédéé. ta ló sọ pé ó máa gbádùn ẹ. ta ni ò lè gbádùn mi jọ ta ni ò lè gbádùn mi ṣé wò ń gbádùn mi ta ni ò lè gbádùn mi kí ni mo pè é sí. jọ torí Ọlọ́run gbogbo àwa tá a bá jọ gbádùn ara wa jẹ́ ká máa gbádùn ara wa lọ fi mí lẹ̀ o kò sí ìtókàn ẹ o. kí ni kí kí ni. kí <laughs> ó dáa kò burú mo ṣáà ní kí n sọ fẹ́ pọ́njẹ òní pẹ́rẹ́ ni. èmi ni mo rán ẹ pé kò ṣe nǹkan jọ kí ni mo ní kó bá mi sè ṣe mú ẹ̀bà àbọ̀ ọkọ̀ ẹ àbọ̀ gbọ̀nà kí ni mo rán ẹ dóúnjẹ mú mi ò ní interest for now mi ò ní interest ní oúnjẹ. o ò jẹun mi ò jẹ. o ò jẹun kò burú. ẹ wá. kí ni ṣèbó ló jẹ. ní kí ni ṣe ní network lórí fóònù. network wà lórí fóònù tèmi o wọ́n ní kó mọ bí nẹ́tọ̀kì ìgbésí ayé ẹ̀ ṣe máa padà nẹ́tọ̀kì tó sá lọ lórí ní láìfẹ́ bó ṣe máa padà sí láìfẹ́ ẹ mọ nǹkan tó ń bá káàkiri. mi ò pé orí ẹ̀ mi ò pé wọ́n ló mọ nẹ́tọ̀kì tó fẹ́ ní láìfẹ́ wọ́n ló mọ tó ṣe ẹ́ èwo wà ní kí n bóyá nẹ́tọ̀kì wà. kí ni mo rí kí ni mo rí I don't get along God win. Hey, I don't get a lot. God win. Hey, I don't get a lot. God win. Ah! I don't get a lot. God win. Dele. I don't get a lot. God win. I don't get a lot. God win. I don't get a lot. God win. Two million. Dele. Two million. Yay! Two million. Two million. Two million. Dele, two million. Two million. Allah God we, God we, God we, God we, God we. ah two million eh? two million two million two million two million two million délé mo lọ sí two million. ó ti ṣe o délé mo ti mo ti ah! wọ mo ti wọ ó ti ṣe o yéé. Ah, wàhálà ti wà báyìí torí ọlọ́run níbo ni bọ̀bọ̀ ti rí two million ọlọ́mọ máa jẹ́ kí bọ̀bọ̀ ìlọ́fọ́wọ́ ẹ̀fà nǹkan tí mi fẹ́ ọlọ́mọ ṣàánú mi kẹ́ two million. Délé! Délé! Àwọn ẹni tó máa ní ọ̀pá eh, eh, eh, eh. làwọn ànàpá má kù. Olóhùn ẹnu. Kọjú máa yóò kó tajú fún mi jàre. Ewu ń tiẹ̀ pẹ̀lú ta lélẹ́yìí. Sọ̀nà bá sọ̀rọ̀. Ká ní délédélé bàbí délé bàbí délé. white white complete délé ní. orí ni ọmọ dán ó dán délẹ̀. orí bó tún ṣe gùn. ṣé gbogbo nǹkan tẹ máa sọ náà mọlẹ tí ń sọ yẹn. kò sí kankan nù yín tó lè dìde kó pariwo pé bàbá o bàbá o bàbá o kó ló wá dá bàbá sí i fún wa kò sí kankan nù yín tó lè kọ́. bàbí délé ṣé tẹ́rù mi bá pè é ní bàbá wà á dẹ̀ dáhùn. ṣé bójú mi lẹ ṣe ń pa Afọlábí ń bàbá ṣé mi ò ìjù Afọlábí lọ ni. Ah. àbí. Bámidélé kò sí wàhálà mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìyanu ẹ ti ṣẹlẹ̀ ni o gbogbo ohun tí mò ń retí ó ti ń débọ̀ díẹ̀díẹ̀ mọ́tò yìí ná mo yá ni. mo rò náà. gbogbo ohun tẹ́ ń sọ gbogbo ẹ̀ ló ti yé mi gbogbo òwe tó ń jù gbogbo ẹ̀ ló yé mi àmọ́ tí bá máa padà dé bí níparí oṣù yìí G-Wagon ni màá gbé débi. Ah. ẹ wo olówó kì í sọ̀rọ̀ tó pọ̀ jù máa ní láti yọ títí ní bẹ́ẹ̀ nítorí àwọn ọmọ ràìsà tó bá pàdé mi lọ́nà tó rán ti mọ̀ pé ìyanu ti ń ṣẹlẹ̀ ládùúgbò mi. ẹ gbà àti hùn àti hẹn bọ̀dá tájù ẹ pín fún wọn. Hmm. délé ọlọ́wọ́ máa ràn ẹ́ lọ́wọ́ àṣẹ ọwọ́ ẹ̀ máa lọ òkè. àbùdí ntológun àbùdí ntolọ́sà ibi tó ti mọ́wọ́ yìí ò ní máa láyẹ̀. àṣẹ ò ní forí sọgi ò ní forí sọpẹ. àṣẹ délé délé. sọ̀tẹ̀ tún máa sọ náà nìyẹn. bábí délé. mo fún yín lówó tán orin yẹn ò ṣèèṣì kó sí yín lẹ́nu náà pé bàbá o bàbá o bàbá o. délé àbí. ọlọ́wọ́ rẹ̀ lọ́wọ́. àṣẹ àti ìlẹ̀kọrin. ọlọ́wọ́ rẹ̀ lọ́wọ́. ẹ má wọrí èmi náà máa tó donate five hundred thousand. Ah. àbí àbí òkè lọ́wọ́ àfúnigbé mi délédélé òkè lọ́wọ́ àfúnigbé ah, òkè òkè lọ́wọ́ ẹ bá wà lọ ah, délédélé ó ga o délé gbogbo ọ̀nà ẹ ẹ bèrè ibi tí délé ti rówó. gbẹgbẹgbẹgbẹgbẹgbẹnu gbẹnu ẹfọ. gbogbo jáde jáde wọn máa yẹ owó mi bẹ́ẹ̀ o. ẹ̀kọ́ ló bá kẹ́ àfi ká máa ṣàkólí ẹ̀ ó kó owó dẹ́ta sọ̀rọ̀ tún sọ pé ibo ló ti rówó. èso ọlọ́ba jọ ó ní òun yá mọ́tò ni. o tún sọ. orí délé mọ̀ mọ́ o lè ní agídí kọ́ ṣùgbọ́n iṣẹ́ owó ẹ̀ funfun bó ṣe rí yẹn ni orí aṣọ tó wọ̀ funfun ni iṣẹ́ owó ẹ̀ mọ́jú funfun ni. wọ́n sọ pé kinní kan tó bá jẹ́ pé àfi ká pọ́nlé o. bẹ́ẹ̀ni. ẹ wo ẹ tọ́jú owó dáadáa mọ́mọ́ yìí tèmi bẹ́ẹ̀ o. ẹ wá ẹ wá ọ̀dà tájù tó yẹ jẹ́ ṣíàmà nìyí o nineteen seventy four ní nineteen seventy four ní ẹ kàn jẹ june mo jẹ november ní oṣù ló láwà láàrin o. kò sáà mọ iye owó mi ń bẹ o mọ iye owó mi ń bẹ ẹ mọ káyé ìjà tẹ ti ń jẹ o. ọ̀dà tájù dàtájù hmm? hmm? ẹ tọ́jú owó yìí dáadáa o ẹ má kémi àti yín já o. nǹkan tẹ̀ ń sọ ò tí ì yé mi dáadáa a ní kí lẹ wá ṣe gangan bíbá. ẹ má bínú mà dájú ló ní pé kí n wá lé mi wọ́n ní àwọn fẹ́ dá new company kan sílẹ̀ èmi dẹ̀ ni mo fẹ́ ṣe secretary níbẹ̀ that's why mo ṣe wà nígbà yẹn mọ́. dádì yín o. dádì tó tó kọ́ building àwọn tó nílé ìgbọ̀ngàn mà. tán láwọn kọ́lé. bẹ́ẹ̀ ni. ok ó ti yé mi. ẹ jọ ẹ̀yin kọ́. tóyìn sọ̀rọ̀ ń sìn ó strength sí because same reason tó fi wà níbí lèmi náà ṣe wà níbí wọn náà fẹ́ dá company kan sílẹ̀ èmi dẹ̀ ni mo fẹ́ ṣe secretary mẹ́. lẹ́yìn náà máa ṣe secretary. bẹ́ẹ̀ni. ọ̀dà kò sí wàhálà but um, bẹ́ẹ̀ ṣe rí structure bíbá ẹ rí i pé residential place ní bíbá wọ́n gbé inú bíbá kì í ṣe ọ́fíìsì. bẹ́ẹ̀ni ma. ẹ̀ sọ kí lè wá ṣe ń lè gan-an. same daddy náà ló No, kí n wálé ni mà wọ́n ní èyí ni mo máa fíìlì fọ́ọ̀mù tí mo máa fi ṣe iṣẹ́ lọ́dà o. ládì yìí náà ìwà same daddy ẹ̀yin ń kọ́ o same daddy náà ló ní kẹwálé ni. bẹ́ẹ̀ni fọ́ọ̀mù yẹn gangan náà ni kí n wá fíìlì. lẹ wá fíìlì kò sí wàhálà mẹ́ nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé ṣẹ́rí fọ́ọ̀mù tẹ wá fíìlì yẹn ó ti tàn ah. dáàdì yín tẹ wá ń sọ yìí wọn ò sí ń lé ṣé wàá rí sí pé ìjókòó yín kò mú làkà ìdání wa so mo advice kẹ gbéra sàn kẹ máa lọ lẹ́yìn. ṣanko ṣé òjò ni ṣé mo kambed ṣé tí bá pa ẹsẹ̀ pọ̀ mọ́ orí ẹ̀ báyìí tí bá pa ẹpẹlẹbẹ tí mo mú àǹtí lọ gíṣẹ́ láì tí mo fi sún ẹ tí mo fi gíṣẹ́ tàbí ẹ ẹ kó ṣì nílé jẹ́ ẹ̀ náà tó ti yà wèrè ó dà kó rí igun ẹ kí ẹ bó ló ti rí yín amúgbélẹ́kọ̀ọ́ sí uh, wẹ́nìngà olówó àgbàṣẹ sẹ́kítì irú nọ́fẹ̀sì òlélẹ̀ ẹ gbà mí torí ọlọ́run délé ṣé délé ò ya wèrè báyìí ṣá. wúrà àwọn ọmọ kan sìn tí wọ́n jáde wọ́n ní ìwọ ló lé àwọn jáde kí ló dé. délé hmm? jọ̀ṣẹ́ kò sí wàhálà kí ló rí. ṣé ni bàbá ẹ tẹ́ ní fún wọn sórí bẹ́ẹ̀dì kìíní kan sùn sí. káì. jọ kọ́mpìnì wo ni bàbá ẹ̀ dálẹ̀ tó ní kí wọ́n gba fọ́ọ̀mù bí. bàbá mi kọ́ ló dá kọ́mpìnì lẹ̀ èmi fúnra mi mo sì máa dálẹ̀ àwọn ọmọ yẹn lọ ọ̀dẹ̀ lọ́pọlọ ibi kọ́ ló yẹ kán wá tó bá dẹ̀ wá bí ìta ló yẹ kán dúró sí hmm. mo ì máa ní kán wọlé kán wá bẹ̀ yá fọ̀rọ̀ wọn lẹ̀ gbọ́ yá fi ọ̀rọ̀ wọn lẹ̀ ẹ má jẹ́ ká léèyàn lára ara wa o ẹ má lé ọmọ lára wa o. lílé ṣó yọnu báyìí. Ah! kí ló ń rí <laughs> èmi ni ah. Ah. Ah. <laughs> ìyọnu báwo owó ló dé wọ́n máa di amọ̀sáré wá sílé ìjọ ó ní ẹ̀kọ́kọ́ tí mo wá sáré bèèrè lọ́wọ́ ẹ̀mí padà sí tàǹsẹ̀ jọtúrọ̀ lọ́wọ́ nínú ìbàfò lẹ́kì àti àjà ibo ni alèralẹ̀ àbẹ̀ralẹ̀ síbẹ̀ kíákíákíá jọ jọ. Ah kí ló ń ṣọkàn mi lẹ́nu dánwò. kí ló ṣẹlẹ̀. kí ló tún bá ọ̀rọ̀ ìbá wọn. ọ̀dá mi lóhùn náà mo ń padà lọ síbẹ̀ yẹn àjọ á nínú ìbàfò lẹ́kítà bá jà sọ fún mi. ó dà ìbàfò fi bẹ́ẹ̀ is on the average side. ok lẹ́kí àtàjà fẹ́ẹ̀ same same okay Lekki ṣì better ó súnmọ́ tàbí ajá lọ. Lekki is better to ajá mm, okay okay no problem Yeah, it makes sense gbẹ́yìn tó bá jẹ́ pé Lekki better ju ajá bá mi wo ríǹgì lítà bá lè rà bí abí one twenty million naira. Ah! Eh. Ah! mo dáràn one twenty million. gbélé o eh? máa pa mi o kí ló ṣe é kí n pa ẹ́ àbí kò pa mí kí ló dé káwọn kan ní méjèèjì eh, kí ló dé ó tún ṣògo owó ah! mo dáràn ọkọ mi ti ṣògo owó mo dáràn ọkọ mi ti ṣògo owó mo dáràn ọdẹ lè ṣògo kí ló sọ kí ló sọ kí ló sọ ọ̀sẹ̀ náà èmi ṣoògùn owó ṣoògùn owó. n bọ́ ti rí one twenty million. Hmm. bí pé o dẹ̀ ṣẹ̀ mí O ṣẹ̀ mí o no no no no bí pé o dẹ̀ ṣẹ̀ mí gan èmi ṣoògùn owó èmi ṣoògùn owó àbí tó bá jẹ́ wípé mo ṣoògùn owó ni kó má dáa fún mi ah. ẹnu nù mo sọ bẹ́ẹ̀ tí n bá jẹ́ pé oṣogun wo ni kó bá dà fún mi ah, kí ni gbogbo rárá tó fi ń lọ mí. òkè ọkọ mi má bínú ah, ẹ̀rù ló bá mi jó gbogbo ló ti rówó gan. má bá mi sọ sọ́kò kí mo fẹ́ sọ bí tí mo ti rówó yẹn fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni oh. sọ́kò pàdé àwọn àkọ́tún mo fẹ́ bá ẹ sọ pé báyìí ni mo ti rówó àbí kankan ṣé mo lọ sí bẹ̀rẹ̀ sí ní àkíyèsí mi sì pé mo lọ ṣògùn owó kò sí wàhálà nígbà tó ti wá àkíyèsí pé mo lọ ṣògùn owó ni pé mo ṣògùn owó nísìn mi ì mi ò ní sọ fún ẹ mọ́ kò sí wàhálà èmi tó jẹ́ pé mi tí mo fẹ́ máa fi ṣe block industry òun ni mo lọ ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti rí ìyẹn already tí mo ti sọ fún ọ pé màá fún ọ lówó ní next week àbí bẹ́ẹ̀ kọ́ má wọ̀ọ́rì káfíyẹn lẹ̀ o wàá rí kò sí wàhálà kò sí wàhálà dékìrì ah, ah, ah, alájì nìkan lóru kan máa máa ta búrẹ́dì yìí mo ti gbìyànjú láti wo ibi tí màá ti máa ta búrẹ́dì ní kíni má wọ̀ọ́rì má wọ̀ọ́rì sósì yẹ dàpọ̀ nìkan lóru kan máa ta gàrí gbogbo ọ̀nà ó ní mo ti wá ọ̀nà láti ta búrẹ́dì àti láti ta gàrí kò yẹ bá má wọ̀ rí tèmi mo sọ̀rọ̀ wá tó ṣé mo kéré jù láti ní one twenty million ni wo wo bí abẹ́ gbọ́ ẹ lọ báyìí ẹ lọ báyìí wo bí gbọ́ gbọ́ mo yẹ sọ fún ẹ àwọn ọmọ tó o lè dànù wọn ò lè rí mọ́tò ibi tọ́wọ́ èmi ni máa padà gbé wọn èmi ni máa padà gbé ah, wọn ẹgbẹ́ ẹ̀ níwọ̀. gbé wọn wọ́n jẹ́ kó padà wá kéèyàn máa ní kókó èèyàn má ṣoríire ní báyìí eh, obìnrin òun ṣé bí mo kò ṣàfẹ́ mọ ibi tówó ti wà ni ah, ọlọ́run mà ṣe eh, ọlọ́run mà ṣe tó bá máa jẹ́ pé ojú aṣọ pé náà bá ojú aṣáyọ oríire mà ní ọlọ́run mà ṣe eh, délé. mo ò kórìí òpè sá. go back. I to go back. yes go back. Where you to tell me to go back. where you going to. go back. èmi. yes. ibi tèmi lọ. yes àbórí ẹ̀ ti dàrú babaláko abẹ́ òní bí mi tí mo lọ ṣé wàá fẹ́ sọ pé ọmọ mi. mo mọ̀ yín ṣùgbọ́n ẹ ní láti follow protocol ẹ̀yin náà explain bóyá wọ́n fún yín. no no no no kò ṣẹ́jú ẹ̀ kò ṣẹ́jú ẹ̀ tí yẹ kó wọlé ni. kò ṣe fóòtù kò ṣe fóòtù wọ́n ti mú un. sọ̀rọ̀ wọn gbé babaláko bàbẹ́ ẹ̀ ló wà bẹ́ẹ̀ tó wà lẹ́nu géètì ẹ̀ ò ní jẹ́ kí wọlé. go back. èmi go back. kẹ́mi go back. go back. are you sick àbórí ẹ̀ dàrú ẹ̀ sí ẹ àwọn idiot náà sọ pé mi ò ní wọlé ṣé wọ́n fẹ́ sọ pé ọ̀rẹ́ mi rí mi. ẹ kí ni gbogbo eléyìí náà kí ló sọ òṣìyẹ náà kí ló fara mi yẹ ẹ ló bá sọ. Bámidélé. wo wo wo wo wo wo wo wo wo sọ fẹ́ gbọ́ òṣì tí àwọn eléyìí ṣe yìí àbọ̀dọ̀ díẹ̀ ló kú káwọn ọmọ ẹ̀ náà mi ń bí ìlà o gbogbo òṣìwọ́ ni wọ́n bá mi ṣe yẹn a àwọn aládàáradà yìí tí wọ́n nà mí Ah, wo èmi ò fẹ́ gbé léyìí ò jẹ́ kí n rí ẹ o mo fẹ́ rí ẹ mo fẹ́ rí ẹ torí mò ń pe aago ẹ̀ sì ò gbé kọ̀ mi ò dẹ̀ rọ́wọ́ ẹ mi ì rọ́wọ́ ẹ kò dùn gbẹ rárá mi ò rọ́wọ́ ẹ. ẹ á máa sọ gbogbo nǹkan tó bá fẹ́ sọ. kí n máa sọ gbogbo ẹ kò sí wàhálà mo ní ìdí ni five point four million. Jesus. five point four million ó fi ọmọ mi rí sí i. I need five point four million. Afọlábí kí ló ń ṣẹlẹ̀ kí ló dé kí ló dé kí ló fọ̀rọ̀ five point four million naira tẹ́ni nǹkan tó kìgbìlẹ̀ lórí kí ló ṣẹlẹ̀ kí ló tó ń constitute nuisance nínú compound wa kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan. take it easy. tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni èmi ni kí ló jẹ̀lẹ̀ gángan kí ló jẹ̀lẹ̀ gángan. èmi ni wọ́n bá ń bẹ̀ ìyàwó tí mi gbé sílé wọ́n máa yọ méjì ẹ̀ nínú ẹ̀ ìwọ gangan bó ṣe dúró ìtọ́lẹ̀ ìmọ̀ respect ẹni ìtọ́lẹ̀ ìmọ̀ níyàwó lé olófà èmi níyàwó ẹ̀ bá sọ̀rọ̀ bẹ́yẹn wọ́n ah! máa continue yàn tó o bá dá mi lóhùn sínsìnsìn ó máa kọ ó máa kà ní pépà àbọ̀gbọ́ ó máa gorí fóònù ẹ bí Instagram. má wọrí má wọrí má wọrí ṣé kí n dúró ní àbíbáwọ̀ àbí kí n dúró tàbí sí má lọ. wàrà láti. tí mi ò bá rà láti kíákíá tí mi ò bá rí kíákíá <laughs> wàá rí kan wò kì í lẹ́sẹ̀ láti nìkan o mo padà bọ̀ bí tí bá dẹ̀ bá dé bí o máa ti sáàkì méjì náà wọlé àgàgà ọ̀dẹ̀ ẹ̀gà <laughs> àgàgà eléyìí mi ò fẹ́ lélẹ̀ bímọ. Eh, èmi ló ṣe báyìí sí èmi ló ṣe báyìí sí. o ò ní láǹfààní àti ṣe báyìí dépò tó bá ṣe báyìí next àti bá padà débí tó bá bí dá kó má sàkí ẹ. you are sick mo sọ fẹ́ kí mi ò mọ̀nà lémi tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí ẹ̀ jàre ní tẹ̀yìn tó ta tẹ̀yìn tó ta. open that gate for him please. o ò ní rọ́wọ́ kejì gbé. Afọlábí I need an explanation. kí ló fa ọ̀rọ̀ five point four million. I want to know. Why are you keeping quiet? I'm talking to you. Okay. Afọlábí Afọlábí kí ló dé kí ló ń ṣẹlẹ̀ kí ni nǹkan tó hápù sí wọ pẹ̀lú bọ̀bọ̀ yẹn kí ni nǹkan tó gbà lọ́wọ́ ẹ̀ tí o ò fún kí ló ń dì máa dòwó lọ́wọ́ ẹ̀ fún. Take it easy. èmi àti bọ̀bọ̀ ìjọ ṣe kékeré ni tó bá dẹ̀ di wípé ọlọ́ngbọ́wé èèyàn kan sókè ó máa ń dàbí ẹni kó jù bẹ́ẹ̀ lọ Afọlábí kéèyàn máa tọrọ owó lọ́wọ́ ẹ pé kó fóun lọ́wọ́ ó yàtọ̀ kéèyàn máa béèrè kó máa stand bí ẹni pé òun béèrè right òun lọ́wọ́ ẹ right bọ̀bọ̀ ẹ̀ wo ló wà lọ́wọ́ ẹ tí o fún I want to know. Yetunde you can't understand o tí bá explain láti ní dọ́là bẹ́ẹ̀ ni tó ń domi sápẹ̀rẹ̀ kò lè yé e. domi sápẹ̀rẹ̀. jọ ta lápẹrẹ ta lomi. Yétúndé kò lè yí ẹ. Afọlábí. Bàbá, wàhálà wà o. Lóde. Wàhálà ti wà wàhálà ńlá. Ẹ ti ṣe. Bàbá bóyá ni kì í ṣe pé òkúta sin ẹsẹ̀ tí wọ́n ń ta ọ. ẹlẹ́dẹ̀ ẹ̀gbọ́n lọ rèé fẹnu túlẹ̀ ńbẹ̀ ni. bàbá irin ló rìn lórí ẹ̀ ó jìn kòtò ní o. èyí ṣe. èèyàn kan rí mi níbi tí mo ti ń jó fún alálàkẹ́ o. ọ̀sẹ̀ tó lè rí ọmọ ẹ̀ mẹ́nu kó ń bẹ̀ ń ṣiṣẹ́ kó ń bẹ̀ bàbá pánú dà ń bẹ̀ kódà ọ̀rẹ́ mi ni o àjọṣe kékeré dàgbà ni bàbá ó ti wá ń dà mí láàmú times without number tó ń béèrè owó lọ́wọ́ mi bàbá ó ti dé góńgó ni kò fi mí lọ́kàn balẹ̀. ọ̀rẹ́ mi ọmọ mi oníbàárà mi ẹnìkan kan ò lè dá ọ láàmú ibi tá a wà o ojúgbòòrò tẹ́kàn la wà o gbogbo àwọn tí ń bẹ lágbègbè o kò sẹ́nì kankan tó gbọ́dọ̀ yọjú nígbà tí mo bá ń tẹ̀lé kìjà lọ síbi tí mo mú ọ sí. Si gbogbo àwọn tí ń bẹ lágbègbè ibẹ̀ wọ́n ti sílẹ̀kùn mọ́rí ni ìran ní ìjìnà bíi ẹsẹ̀ bàtà mẹ́ẹ̀ẹ́dógún. mo ní ẹ fẹ́ wá ẹ kí ni ẹ fẹ́ wò débẹ̀. àwọn mẹ́nu kò ń bẹ́ mẹ́nu kò ń bẹ́. bàbá mi ìṣeré mi ì lè sùn mi ì lè jẹ mi ì lè wó ń lè mi bàbá ẹ gbà mí. adágbólé ti aṣọ àwọn aláyé ìgbàrò kan tí ó ti ajẹ́rí. Ah, ah, ah, ọmọ ilé agbóhùnmòye ni tó bá jẹ́ nítorí ẹ kí n pa lẹ́sẹ̀kẹsẹ̀ ní àárín ibi tá a wà yìí ni wọ́n ti ṣèdájọ́ ẹ̀ tí wọ́n ṣe pa tẹ̀ ní gbòòrò ẹ̀ mọ́ ẹ máa kò ṣeé kú fìrìsà lóògùn kò ṣeé kú fìrìsà lóògùn ó ti yé ọ kò sí kú fìrìsà lóògùn filẹ̀ wọ́n dànù filẹ̀ filẹ̀ filẹ̀ fúnra òkété ní orin ìdí ọ̀sán ewu tó bá sì rìn sàn ọlọ́dẹ amúmu. gbẹdàn dára ni ẹgbà ẹgbẹdùrà. rárá o mímú mímú mímú. Ah, ẹgbẹ́ nǹkan lóra kẹ́ẹ̀tọ́ ṣẹṣẹṣẹṣẹ kẹtọkẹtọkẹtọkẹtọkẹtọ tó dé ní. aa mo wà òkè báyìí. ó dá ọ lọ́lá ní ìkárà rẹ ó lè fi sọ gíì. ọ̀nkú ọlá tí mo sì ní yìí ó sì tó mi ná mo yọ̀ǹda. ẹ wo wọ́n ní kó fi sára gbìn ní ikọ́ ọmọ tọrin tó. bàbá kí la máa wá ṣe sí tí mo sọ lè báyìí má pariwo mọ́ gbogbo tó bá béèrè lọ́wọ́ rẹ tí máa ń bẹ lọ́wọ́ rẹ lẹ́sẹ̀kẹsẹ̀ máa fún má ronú lọ síbẹ̀ mọ́. kí n má nà. kí ló fẹ́ nà sí akèrègbè ní ojú ojú òkun fìyún lẹ̀. mo rò kórìí ẹ̀ ò pé ó jẹ́ yòókù jẹ́ màá gbá ojú ẹ̀ màá gbẹ́ pẹ̀lú gbòòrò kó ṣe èrè ni. you dey find out. Nikini. Do this man again. What? What? Ah! Again, come, where is your boss? Kí ló fẹ́ rí wọn? Madam, madam, where is your husband? Ìwọ ọkùnrin kí ló tún wá nínú ilé mi? Nikini, hello, madam, madam, madam, please don't embarrass or insult me today, okay? I need to see your husband. Kí ló tó tún wá constitute nuisance nílé mi? That is the question. Nikini, Nikini, mo ní mo fẹ́ rí ọkọ ẹ, ọkọ ẹ ni mo fẹ́ rí. Finest! Ma. Yes, ma. Ẹ wo bí mo ṣe ìwọ ọmọkùnrin, ẹ má ṣàlàdà ẹ má lè gúnlọ bẹ ẹ bá mi mú kí ẹ bá mi nà bí ẹni máa fẹ́ kú ìwọ ni. Yeah! ó yẹ ó yẹ ó yẹ jẹ jẹ sáré bẹ́ẹ̀ mú ara ẹ̀. wàá mi lára mi ò fẹ́ mi ò fẹ́ mi ò fẹ́ mi ò fẹ́ wàá jò mí lára ah. wàá fọwọ́ kàn mí lára. ibà ò ló ṣe wá ń ṣe gangan. gbogbo olúwa gbogbo ọ̀rọ̀ wa ọgbà eh. mi náà jẹ. Ah, ó jọ ṣé ká máa lọ sí ọsibítù ń gbà yẹn. rárá rárá wọn ah. kó wá dókítà ni o. ok mo ti mọ̀ kó tó máa ṣe máa lọ mú rọ̀gùn sí máa bẹ́ẹ̀ wọ́ gbogbo ara ẹ̀. kẹlẹ́rù gbẹ́rù ẹ̀ wò ó dàdí olóòdù kọ́ gbé má bàa fọ́ra wọn má fọ ọkàn mi lára báwa mi ṣe wà ní gbogbo fífílẹ̀ máa ń sùn tí bá jí tọ kò ní dáa fọmọlábí ah. ayé ò ní dáa. ìwọ àtàfọlábí again ọ̀nà mi tó bá ilé afọlábí ayé ò ní dáa. ìfiwọ́ ta fọlábí ìṣá tánú ń jẹ́ fọlábí. àwọn ò lè mọ ò lè mọ. ilé wo bó ṣe ń ṣe ok ọmọ kan jẹ́ kí n bẹ fa. olóòlù wà á gbọ́ jẹ́jẹ́ kẹlẹ́ gbẹ́rẹ̀ o nàdíà lóòdù wá gbé má gbé má gbé má gbé o. délé rọ ah! ah! rọ. tó tó bẹ́ẹ̀ ni. má gbé má gbé o. délé kí ló dé tó fẹ́ fi mí lọ́kàn balẹ̀ torí ọlọ́run hmm. kí ló dé tó fẹ́ fi mí lọ́kàn balẹ̀ torí ọlọ́run má kó mi lémi sókè ṣó fẹ́ pa mí ni nígbà tó ń yíra nù rọra báyìí tó dé ní má bẹ wọra kí má bẹ jọra kó má tún lọ sí hospital ṣó fẹ́ pa mí ni. má gbé má gbé má gbé mo ti mọ nǹkan tí màá ṣe fún ẹ má gbé má gbé àbí kò sí wàhálà ńbẹ sórí ìwà àtàfọlábí yìí bí tá a bá máa sinra yín dé ẹ ní kó bá mi kò sí wàhálà ńbẹ má lọ nú léèsì má lọ mú skáfù mi ṣèbí ìgbà tó fẹ́ mi ṣèbí àwọn ẹbí ẹ ló wá tọrọ mi àbí kò sí wàhálà mo ṣàmúlẹ̀ yín màá lọ mú skáfù mi ti máa gbàbẹ̀ lọ ṣó ló fẹ́ pa mí ni àbí. o ò lè pa mí kò sí wàhálà ó ní pàmíṣọ ti gbọ́ kò sí wàhálà ah. ẹ̀ lọ́mú skáfù mi. ṣe fa. Ah, gbọ́rọ̀ ni ah. èmi abẹ́ fà. àbúrò ah, ní èmi kí mi tó lè wà àti máa tẹ́bí ẹ ẹgbà ẹ̀rìnàwó aláàrùn jẹ́ kó tako láàrin mi àtẹ̀jà yẹ̀yẹ̀ bẹ̀rẹ̀ wá tí bàbá ọlábí náà ń pè ó máa dòṣì bí ìsìn I will show you àwíṣòyò alókìní o alókìní. manager one fifty thousand is missing níbo lowó wà níbo lẹ kó sí báwo lowó ṣe jẹ́ báwo ló ṣe rìn ṣọwọ́ máa kó rẹ̀ ni because we understand ẹ́ ìjọ òní yẹn tún bẹ̀rẹ̀ báyìí tó máa tó máa sọ́ọ̀sì ẹ sọ ni ó bá yín sọ̀rọ̀ ni o. èmi kò mọ èmi kò mi tẹ mo nípa owó rárá ẹbí máníjà o ẹbí máníjà mi mo nípa owó. we keep quiet. wá kí ni ká di máníjà. madam ẹ wo owó yẹn máa jáde mà hmm. lẹ́nìí sí ọ̀la owó yẹn máa jáde. tí owó yìí ò bá jáde tí ò bá jáde yín méjèèjì mo ń sọ́mọ̀ àtàwọn tó kù níbi iṣẹ́ yẹn mo ń sọ́mọ̀ òtún sọ. Baba, how are you? My baby. What's up? You're coming. How are you? I'm fine. How are you? I'm fine. Ah, ah, ah. ah. Manager supermarket ẹ̀kọ́ rẹ̀. No. Oh, how are you? Fine. Báwo oh, ni family? Fine. Tala làwọn? Lára àwọn sis get tó ń tajà shop, ṣọ́ọ̀bù What ni. the deal I want to lówó What's the gbé one fifty thousand mọ́ra wọn lọ́wọ́ wọn ò mèèyàn tó jí to see síra wọn ní bó ṣe wáyé sí. baby baby baby take it easy. Hmm? oh that reminds me bọ̀bọ̀ tó máa ń wá tó máa wá ń pariwo níbí báyìí yẹn mo ti ṣe wèrè fún lẹ́nu mo ti sọ fún àwọn boys pé kó bá mi gbé kó nà wọ́n dẹ̀ ti bá mi nà dáadáa. Ah! ó tún wá ẹ̀. kí ló kí ló fa wá ẹ̀. láì tó ṣe máa ní kó nà náà kí ló ṣe fún ẹ. èèyàn tó máa wá fún wa máa constitute nuisance ní ilé wa mi ò ṣe ní ní kó nà. tún wá ẹ̀ wáì tó ṣe máa ní kàn nà ọ́ jọ ṣé mo rán ẹṣẹ́ ni ṣé mo rán ẹṣẹ́ ni ṣé mo bẹ ẹṣẹ́ ni ah rubbish. bẹ́bí ṣe rí ẹ̀yin méjèèjì ẹ máa wá owó yẹn fún mi o ṣe ti gbọ́ ibi tí one fifty thousand tó wọlé sí ẹ̀yin méjèèjì ẹ máa jẹ́wọ́ fún mi mò ń bọ̀. bẹ́ẹ̀bì bẹ́ẹ̀bì. wáyé tí wọ́n ṣe ń pariwo máníjà máníjà ṣé nítorí pé mo máa ń kọ́ bá gbogbo yín o ṣe ń pariwo ni pé mánéjà ni. ṣe bẹ́ẹ̀ iná lọ̀gá ṣe bẹ́ẹ̀ iná làmàdà gbogbo ẹ̀lú lórí ṣe bẹ́ẹ̀ iná ni. ooo èmi lẹ́ẹ̀ màdà lé lórí ok. wo wo alálàkẹ́ má yẹ ẹ lẹ́nu kó rí mi má yẹ ẹ kó rí mi o àbọ̀gbọ́n ẹni bá rán ni níṣẹ́ là bẹ̀rù àì bẹ̀rù ẹni tá a fẹ́ jẹ fún Afọlábí ló rán mi sí ẹ o ó ní kí n nà ẹ ó ní kí n nà ẹ bàjẹ́ Afọlábí Afọlábí ló ní nà ẹ bàjẹ́ òun ló ní òun ló ní nà ẹ Afọlábí ni Afọlábí ni òun ló sọ fún mi òun ló ní nà ẹ. yé yé yé ọrùn mi ọrùn mi ọrùn mi ọrùn mi yé ẹyin mi ẹyin mi ẹyin mi ẹyin mi ẹ̀yin mi ẹ̀yin ah! mi ẹ̀yin ah ibi yìí mi. àfọlábí ló àfọlábí ló ní ìlú ẹ̀. Afọlábí ló ní ìnù ẹ. ìtọ́mi ìtọ́mi ìtọ́mi ìtọ́mi ibi ni ibi ìtọ́mi ìtọ́mi ìtọ́mi ìtọ́mi ìtọ́mi. It's black. It's black. Oh my God. Oh my God. Ẹ bí mo ṣe ń nù ẹ yìí, má jẹ́ kó wà lọ́wọ́ ẹ̀ mọ́ kò yẹ bí mo ṣe ń nà ẹ́ yìí jẹ́ kí ara máa ní. kì í ṣe ìyẹn nìkan ó tún wá ní kí n gé ẹ àbọ̀gbọ́n ó ní kí n tú okùn ẹ̀ lẹ̀ kó o sá lọ ó ní kó o wọ igbó lọ ó ní bó o bá ṣe ń wọ igbó lọ báyìí gbogbo owó tó ní pátápátá kó kúrò lọ́wọ́ òun. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó ní ìlọ yá yìí kí ló ṣe é. mo fẹ́ oh my god oh my god what's happening. CSO what's going on there's fire on the mountain. kí ló I don't understand I don't know. wọ́n sì ti rán sí mi o wọ́n sọ fún mi last month making kí n tó Yeah, just. yé jésù. coffee ní kò fi like last month will you shut up. Oh, she ṣe you coffee kó You're yìí. ẹ wo ẹ wo bọ̀dá kúkúrú bọ̀dá kúkúrú àbí kí ló ń pè ohun Afọlábí kọ́ ni mò ń gbọ́ yẹn bí mo ṣe ń gbọ́ wọ̀nyẹn Afọlábí kò ní dáa fún ẹ kò ní dá fún wọn náà bó ṣe wà yìí. ẹ ìyàwó ẹ nìyẹn ìyàwó ẹ nìyẹn kò ní yẹ kò ní yẹ wọn náà. ẹ wo ẹ ẹ ẹ ẹ ẹ o tó o tó kò ní yẹ yín kò ní yẹ yín. kí ni ìṣẹ̀lẹ̀ láàrin. ẹ káàbọ̀ bá. ọmọ ní ẹgbẹ́ òmòye kọ́ yìí Afọlábí kí ló ṣẹlẹ̀. baba wàhálà ti dé o arákùnrin ti lọ nàlákẹ́ o ó ti fún un léèwọ̀ jẹ alágẹ́ni sá lọ. ọ̀tún ṣé bí mo kìlọ̀ fún wọn mo wí fún ọ pé kó o má fipá gba nǹkan tí ì ṣe tiẹ̀. alaye alaye oh boy ah. oh, oh. Eh, ẹni sùúrù ẹwọ ẹni sùúrù ń bọ̀ ń bọ̀ ẹni sùúrù ẹ jókòó má bọ̀ nsìn ẹ jókòó jàre. ọ̀kàrè ọ̀kàrè dáa ẹ̀yìn ọ̀kàrè tìbí ńkọ́. ẹ eh, ìkejì mi ò tí ì rí. Eh, lọ́gùn bẹ́ẹ̀ lọ́gùn bẹ́ẹ̀ lọ́gùn bẹ́ẹ̀ lọ́gùn bẹ́ẹ̀. awo ńlá am I bright? ẹ mo gbọ́ tọ́pẹ́ yìí bẹ́ẹ̀ sì ni sorry mo ń béèrè bàbá ọlá ah, ọlá. lẹ́lẹ́lẹ́ ah, awo lẹ́lẹ́ ẹ̀yin ọmọbìnrin yẹn ẹ ṣe àjòyè alẹ́ tí lápò báyìí ẹ lọ́wọ́ gbọ́ ni wọn ni ẹ má dé ìmọ̀ àbí àbí àbí ẹni wọn bá ṣe ń tẹnìkan ò ṣe yóò rí ń tẹnìkan ò rí mo ní ẹ máa lọ ẹ má dé yìí mọ́. ẹ wo bàbá ìjọ nítorí ọlọ ẹ ṣàánú wa ẹ̀yin lè wo bó ṣe rí bàbá ẹwọ ẹ̀yin lè wo ìkan wà lára ẹ. ṣé mi mú ẹ kan ni. Ah. bàbá ìjọ ẹdẹ ro tó náà mọ alára. ẹ má fọ ọlọ́run kan lọ́rùn ẹ bá dáná sọ́run ẹ má fọ ọlọ́run kan lọ́rùn ẹ má dé yìí mọ́ ẹ má dé yìí mọ́. wọ́n ṣe à ń wo hàn hàn báyìí sọ ọmọ mi ni ogun èèyàn lọ́mẹkùn èèyàn mélòó lẹkùn fẹ́ mọ̀ ọ fẹ́ rí mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. máa bọ̀ máa bọ̀ máa bọ̀ n kíkẹ́. bàbá. ẹ̀wọ̀ ẹni sùúrù o ẹni sùúrù o ẹ má tẹ́ o lẹ́yìn àpọ́nlé àbùkù ló kàn o ẹ ti gbàgé yín kẹ́ máa lọ báyìí. ẹ̀wọ̀ ẹ má jẹ́ ká lo ìjọ ẹ bá wa bẹ̀ wọ́n. ẹ̀wọ̀ ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ àwọn tá a fáyìn wọn tẹ̀lé wa wọn ṣe dáadáa oríyìn burú oríyìn burú ìkérégbè. ọmọ ilé agbóhùnmòye ni ọ. bẹ́ẹ̀ ni bàbá. oògùn pọ̀ nígbà táwa ń bẹ léwe àwọn bàbá tí a wọ́n bẹ̀rù nílé yín tí ọ̀dà torí oògùn pọ̀. Hmm. wọn fi ń ṣe àná àná tí kì í bá ṣe wípé tí ì bá ṣe wípé ìdílé tó ti wá àti bí mo ṣe rí ọ láti ní òdìdé kọ ọmọ lọ. kí ló dé. mọ́sọ̀gùn owó wọ́n mọ̀ ń pa rẹ̀ púpọ̀ oṣó oṣó ṣiṣẹ́ mo mọ oṣó ṣiṣẹ́ lórí sì tọ́pọ̀ mo tún mẹsẹ̀ àjẹ́ mo mẹsẹ̀ wọn mo mẹsẹ̀ wọn mẹsẹ̀ sọ wọn bá wọn sẹ́sọ wọn bá má ṣẹ̀ṣọ́ tó bá ṣẹ̀ṣọ́ ó léwu fún ìgbésí ayé rẹ ó léwu púpọ̀ má ṣẹ̀ṣọ́ torí orí àárọ̀ wà orí ọ̀sán wà orí alẹ́ wà. ewu wà ní tèmi gangan bẹ́ẹ̀. n ò fi yún oyé mi. Ah! n ò fi yún hàn mí kí n tiẹ̀ ṣe fún mi kí n tiẹ̀ lò fọ́dún kan. mọ̀ pé mo ti ṣe ohun tẹ́ni ṣe tán ewé àtegbò làájà fáwọn. ọlọ́tún kò léwé àtegbò nù máa lọ́n tiẹ̀ máa lọ́n tiẹ̀ kò léwé àtegbò kankan. Ah, ó dà bàbá. ọ̀kan ọ̀kan. ọ̀rọ̀ mi ò jọ mọ́ ewé àtegbò. tó bá ti jọ mọ́ wọn jẹ́ kó o mọ̀. bàbá ẹ ṣe fún mi bí ìgbà tí ẹ lè fún gbogbo ẹnu sọ̀rọ̀ kò sí irú ijó tèmi náà lè jó kò sí irú tí mi ò lè kọ́ kò sí orin tí mi ò lè kọ o ẹ ṣe fún mi ràn mí lọ́wọ́ o ẹ jọ o. bó o bá mọ̀ ọjọ́jú kò tó lọ mọ̀sẹ̀ so ọgbọ́n kó o lè jó tayọ ọ̀kòtò mọ̀sẹ̀ so rárá mọ̀sẹ̀ so n tí kìí sì ṣe tiẹ̀ má fagídí gbà lọ́wọ́ èèyàn tó o bá fagídí gbà ẹ̀yìn rẹ̀ ò ní dáa ọ̀rọ̀ pé mo fẹ́ fagídí gbà nǹkan lọ́wọ́ èèyàn rí ọ̀nà kẹtọ́ ayé mi ṣe kéèyàn fẹ́ fagídí gbà nǹkan lọ́wọ́ mi ni mò ń sọ. nǹkan máa ṣòbò fún wa nígbà mi ò kéèyàn sọ pé báyìí ni òun ti rí wọn ah, bá ní máa gbé sílé ayé mi lé mi àníkẹ́ ah, yí gbèsè ayé mi padà sọ ẹ jẹ́ kémi náà ráyé gbé ẹ jẹ́ ráyé gbé ẹ jẹ́ ráyé gbé ẹ jẹ́ ráyé gbé ẹ jẹ́ ráyé gbé ìgbọràn sàn jẹ bọ lóru. kí wàá ló ṣe ọtọ ọ̀rá bàbà. ó ti fọ́ lójú kò rí lọ. ẹ̀jẹ̀ bá ń wá nǹkan kí n fi pa ojú mi. ojú òní lọ. ọ̀tán bó ṣe bá kunu. Ah, baba, bẹ́ẹ̀ mo wí fún ọ. bàbá bẹ́ẹ̀ ṣe lè fún mi. Ah! Afọlábí. Ah! lóòótọ́ òòjè wọ̀ ṣùgbọ́n nǹkan máa lọ́mọ nǹkan tí nǹkan fi lọ́mọ́ra wọn wèrè tí kò tiẹ̀ lọ ọlọ́run orí o ti ko lọ ọlọ́run fúnra rẹ ló gbégbá lọ lọ rèé sọ́ọ́dọ̀ tó lù ọ̀dọ̀ tó juwọ́ méjèèjì báyìí tó jù sí ọ ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́ mo sì sọ fún ọ mo ní mo mọ oògùn yìí tó dáni lójú mo sì sọ fún ọ pé ara rẹ ni ọmọ níwọ̀n mo sọ fún ọ. gbogbo nǹkan tẹ́ ẹ bá lè ṣe òun ni kẹ́ ẹ ṣe ọ̀nà kọ́nà tẹ́ ẹ bá lè bá mi gbà òun ni kẹ́ ẹ gbà ọ́. kí n ṣáà ti lọ àlùyọ torí kò sí èèyàn kankan kò sí èèyàn kankan tó lu àlùyọ nínú ẹbí mi ìyá kan dẹ̀ ti sọ fún mi wípé ẹnikẹ́ni tó bá máa lu àlùyọ nínú ẹbí mi ó gbọ́dọ̀ dọ́gbọ́n sí bàbá ọ̀nà kan náà in fact kó tiẹ̀ jẹ́ pọ́dún kan lẹ fi bá mi ṣe kẹ́ ẹ bàjẹ́ ó tẹ́ mi lọ́rùn kí n ṣáà ti rówó. ọ̀yẹ́ pa. bàbá ẹ má mú mi ṣeré ọ̀rọ̀ ẹ̀pà kọ́ rèé. ọ̀jẹ̀ pa. ọ̀rọ̀ bá mi ṣe máa dáa ni mo bá wọ́ sọ́dọ̀ yín. Mm. a yẹ pé ààbọ̀ hmm, ọ̀rọ̀ tí mo sọ fún ọ ó ti dénú rẹ ó ti dodi ní àbẹ́ẹ̀kọ́ ó ṣe tán ọ̀fẹ́ ṣẹ́so ọ̀ṣọ́ kí lọ́jọ́ orí rẹ tọmọ ọdún mélòó. pápá yẹn kọ́ là ń sọ báyìí kó kí nǹkan tẹ bá ṣe àwọn ọmọkùnrin bàbá. ó dáa ó dáa ọ̀dà ọ̀dà tó o bá ti pinnu ó wà obì owó epo ó sì wá àtẹ wọn mú ọdẹ di èṣù báyìí ló máa fi gbogbo rẹ̀ lé lórí fúnra rẹ̀ lọ́wọ́ ara rẹ̀ ló ṣe. èṣù nǹkan kí nǹkan tẹ́ bá máa ṣe kọ́rọ̀ mi ṣáà ti dayọ̀ kí n dẹ̀ láyé gbé. ọ̀fẹ́ láyé gbé. bẹ́ẹ̀ ni bàbá. ọ̀sẹ̀ tó. bẹ́ẹ̀ ni bàbá. Hmm. ọ̀fẹ́ sẹ́so ẹlẹ́dàá rẹ̀ ó bọ̀ ọ́ sí ẹlẹ́dàá rẹ̀ ó bọ̀ ọ́ sí èyí tó yàn mórí rẹ̀ ló yàn ẹlẹ́dàá rẹ̀ ó bọ̀ ọ́ sí. wo wo àkọ́bí tèmi kò kú sí nítòsí ọ̀nà wọn dì àkọ́bí mi ìlú èbó ló wà amúníkà amúníkà ló wà ah. èyí tí mo bí tẹ̀lé south africa ló wà south africa ló wà. what is going on here for crying out loud kí ló ṣẹlẹ̀. ta lòun kí ni wí. bàbá ìyàwó rẹ ni. orí ẹ burú ni. orí ẹ ló máa burú. ẹ wọ́n ibi ìṣẹ́bi tẹ́ ẹ ti pariwo ẹ gbọ́ ìyí tó kọ́ mọ́ yín lẹ́sẹ̀ ẹ̀ tí ì ẹ máa lọ ẹ máa lọ. bàbá bàbá bàbá ṣé àbá ń kú omi ni ṣé àbá ń kú omi ni ojú mi fọ. ẹ wá farabalẹ̀ kò sí ṣíṣe kò ṣàìṣe àlàkẹ́ tí wọ́n túnúgbó ẹ̀yà rẹ̀ wá láàrin ijọ́ mẹ́ta tẹ́ ẹ̀ bá ti rí ọjà tó bá tóbi jù ẹ máa fọkàn yín bẹ̀ẹ̀bẹ̀ ni wọ́n jà sí. Ah, ọlọ́run ni jẹ́. ẹ wo bàbá àfọlábí lè wọjà táfọlábí bá wọjà ìyàwó èrè kò sí problem bàbá ẹjọ jẹ́ kójú mi là ẹ jẹ́ kó dùn tèmi lẹ́jọ́ Àfọlábí lè wọjà àtìyàwó ẹ̀ ẹ jẹ́ kó Àfọlábí àtìyàwó ẹ̀ wọjà ẹ jẹ́ kó jọ ṣí eré papọ̀. Àlàkẹ́ ni mo wá Àlàkẹ́ kí ni mo ṣe ń gbẹ́ bí bí àmàrà Àlàkẹ́. Àlàkẹ́. ọ̀hún Àlàkẹ́ àmọ́ ó dá mi lójú pé tí bá máa fi gbébí gbébí gbébí gbébí kọlẹ̀ bí ti bọ́ ò I kan it. I Àlàkẹ́ it. I Àlàkẹ́ it alálàkẹ́ jẹ́ ń ṣe orí ìgbẹ́ alálàkẹ́